iná ò ní jó lóko kí mọ̀ ọ̀jà lámọ́ ṣòfófó nílé kí ló ṣẹlẹ̀ ah. pánsá mi ti fura pánsá mi ò ní já náà mi ti fura àjà mi ò ní jìn onílé tí ò bá fura gbogbo ohun tó fogún ọdún ṣe ọjọ́ kan ṣoṣo ló lè kó lọ. rọlẹ́. odò rọlẹ́ kọ́ odò àgìrì sẹ́yìn ò mọ̀ pé mo ń rẹ̀yàn ni. ọrí ọ. ó rẹ̀ mí o. so lagi ni àbójú sẹ́tàjọ́ ṣe iná lọ. ǹlẹ́. ó rẹ̀ mí. pẹ̀lẹ́. ó wá jẹ́ kí n máa lọ ọkàn mi ò di ọkọ̀ ò ní pẹ́ dé. Ah, ah, mo ò jẹ́ kò sí láburú ọdẹ ò lè dé ní ìsìn jẹ́ kọ́kàn rẹ̀ ó dé ṣùgbọ́n. ẹ̀rù ń bà mí o kírímọ̀ lẹ́rù. ọjọ́ kan náà kọ́ la dáyé oúnjẹ kan náà sì kọ́ la ń jẹ ẹ ẹ lè fi eégún tí yín wé eégún tèmi. lomi lókèlókè. sórí ah, ra rẹ ọ̀sọ̀rọ̀ ń sọ bọ́tò àyàjílété ṣé ní ọ̀dẹ tó fẹ́ pẹ̀fọ̀ fún kọ́ ni. Ah, mo gbàgbé tán. o ò ṣe mọ́ ní gbàgbé ọ̀rọ̀ òpó àpọ̀jù àpọ̀jù ọ̀rọ̀ tí mú ní pọba lẹ́nìkejì ẹni. ọdẹ náà wọ́n ti dé wọ́n tilẹ̀kùn wámúwámú yìí níbo wá ní kí n kẹ́fọ̀ọ́ mi sí tẹ́wọ̀n òfin wá ní jẹ́. ó sì lọ fèrèsé wọn kó gbàbẹ̀ jù sínú ilé. ẹ̀gbọ́n mi ẹ ti gbọ́ jù. dá lóhùn. iná mi gbọ́n a ní wàá fi ìwọ gbọ́dọ̀. ọlọ́run dá lóhùn. ẹni mo máa ń ṣe ìyọ olùdíje ah! ọmọdé àrùn ayé ìdúró. ẹ̀gbọ́n mi ǹjẹ́ ti gbọ́ pé hmm, pé woro akọ àti woro amọ ń gorí ara wọn. ọ̀rọ̀ rẹ ò yé mi o. ẹ gbọ́ làbárí mi ká tó délé. kò yé mi. ẹ̀gbọ́n mi ọlọ́run gbọ́ bàbá ọdẹ ó gbọ́ yìí. mo sóbìnrin tó ń ṣàgbèrè tí ò ní para rẹ̀ bí ò para rẹ̀ yóò ṣe kú kọ̀kọ̀ ẹgbẹ̀rún gbé ẹgbẹ̀rún pọ̀ ó lé kan ní ètè tí ń bẹ nínú obìnrin. mo ti gbọ́ àmọ́ èwo ni ti kàn mí tiẹ̀ nínú òkú ìyá àdèlè àti wípé èwo làbọ̀rọ̀ sọ fún bàbá ọdẹ. jẹ́ kí n sọ yìí náà bóyá tó bá di nígbà mìíràn mo lè má láǹfààní àti sọ ìwọ sì níyàwó bàbá ọdẹ wù. àdúrà mi ni wípé ẹnu rẹ kò ní rélù ọ lẹ́yìn ẹsẹ̀. ẹnu ò lè pa mí o ẹni tẹ́nu bá pa mo rò wípé kò fi tàwọn àgbà ṣe ni. sọ mọ́ ni lọ́rẹ̀ẹ́ sọ. ẹ rí bàbá ọ̀dẹ oju bójú se ṣe kóná wọn lọ́wọ́ ojú ẹkùn ni. ọyọ ta ni. ẹ máa tẹnì kankan kí ló ṣẹlẹ̀. mo ní wọ́n tẹni. a nílò tẹnì kankan pé kí ló ní sí òsì nǹkan. ìwọ àtẹnì kankan kọ. ẹ àbí kí ló ìwọ àtẹnì kankan. ẹ rí i bí ẹ. ìwọ. òtítọ́ ni bàbá èṣù ni. kí a là ń wí kíní wí èṣù ní kíni ó ṣe wo sọ̀nsọ̀nsọ̀nsọ̀ kó gbéra rẹ̀ kán kó lọ jura ẹ sínú odò kí o pé kí ló ṣe o léṣù ló ṣe ọ o wà tọkọ rẹ ò sí léwu kó o gbébọn ọkọ rẹ ò fìdí ẹ̀ tilẹ̀ báyìí ọfẹ nu ọbọn sẹnu ẹni ọba rẹ o pé kí ni ṣe o léṣù ní dán owó èrèmọ̀jẹ́ kí mo tiẹ̀ ń ṣe omi gbóná ìpẹ́ lẹ́nu àbọ̀wọ́ a máa pẹ́ńsà kéèké wo láti sìn ín lọ o ò gbélùú ìmọ̀ o òkè òkú lòkú rè bàbá ọmọ lọ́lọ́mọ kọrí sílùú bàbá ẹ̀ èmi ọ̀fàyè gba lágbèrè ní agbègbè tí mo wà ẹ̀yin ó nàbì wọ́n ìgbónibọ́ làgbóhùn sọkò dúró ìlú sì mi bàbá ẹ gbé aṣọ òsìwọ́ lọ́rùn kó kúrò láàrin ìlú kẹ́sì jẹ́ kí gbogbo aráàlú mi ọmọ yìí pé ẹnìkan ti dẹ́nu ẹnìkan ti sọnù. àṣẹ́gun. àlọ́ rámirámi la rí ẹnikẹ́ra. ọ̀dẹ̀ wa wá. bàbá. ọtí ọlọ́run àbí ọtí ọlọ́run. ó tẹ́ mi lọ́rùn gbogbo ohun tẹ́ ẹ bá ti sọ àṣẹ ni. mi ṣe kúṣe oníná. ka ọmọ náà. wo ó tiẹ̀ ti já tójú ọlá ògbóyin pé sójú ọ̀nà. wọn ò kó tọmọ rẹ sọ mí dà. ọmọ mi o. òun nìyẹn lórí ọ̀rọ̀ tí ọ̀kan lọ́wọ́ tí ọ̀kan lẹ́sẹ̀ ó ba ìgbésí ayé mi jẹ́. ó sọ mi lọ láì ibùjókòó ẹ̀yin náà ló múra o kọ́lọ́kọ́lọ́ ti ní ọmọ ẹ̀gà ìjà ń bọ̀ ìjà ọtún ìdè. arábìnrin ẹ ṣe sùúrù mo fọlọ́ọ̀bẹ̀ yín ẹ ṣe sùúrù ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ń rò kó le rárá àti rárá ẹ gbogbo ẹ̀ ní ìníyànjú. ẹ fi yanjú sílẹ̀ tí yóò ti yẹ̀ lójú òkú bágbélé tí náà ti tòrò ó kù sọ́wọ́ àti yín. ẹ wá ẹ wá jẹrọlá ń gbọ́ bó lọ́rọ̀ ti rí dáhùn bó lọ́rọ̀ ti rí aṣọ òsìmọ̀ ni wọn wọ fóbìnrin tí ń lọ yìí. ẹ sọ ẹ wò àwa ti ń lọ ṣe é rí ẹ bá ọmọdé yìí sọrọ. ẹ bá sọ̀rọ̀ gidi o torí ibi tọ́lọ̀ ṣẹ̀ sí òun kì í ṣe ẹran rírọ̀ o. kò sì sí tí ò lè ṣe bó bá sì wá délẹ̀ tán nísìnyí kò ní mọ́ ti ẹnìkan mọ́ ẹ bá sọ̀rọ̀ tó ṣojú gbígbẹ̀hùn. orí ibi tó ọbalẹ̀ ayé rẹ̀ débẹ̀ yà bó rí so orí ibi tẹ́nu tì ọ́ sí ẹ wò ó ẹ̀yin náà lẹ́mọ̀ bá bẹ́ẹ̀ àbí àsáàní dákẹ́ báyìí ká mọ̀ wò ó ràn. èmi èmi alábí alákà bí n bá dé bẹ̀bẹ̀bẹ̀ tí mo bá dé ibẹ̀ bẹ̀bẹ̀. ẹ̀gbọ́n ah, ẹ mọ̀ ṣe pé lórí ọ̀rọ̀ wo. ìbọn ti máa ń ṣe nu lórí ọ̀rọ̀ tí ó tọ̀rọ̀. ìwọ má sì tún bepo sí i mọ́. má dà á lóhùn bí ó sọ̀rọ̀ lọ ó yé mi jù bẹ́ẹ̀ lọ ẹ sábà sọ̀rọ̀. ẹ jẹ́ á lọ bí a ń lọ. dàbọ̀ ẹ bá sọ̀rọ̀. àrùn ìpàǹtógún o. àṣẹ o. sórí hmm. pámúnibú ni ẹran bí yẹn nìwọ ọmọ burúkú yìí ibi yẹn fọ́ lójú ọ̀tún ẹran rẹ̀ fọ́ tòsí nígbà mo sì ti wọnú ìlú yìí jẹ́jẹ́ mi lèmi mọ̀ ọmọ lèmi mọ̀ kọjá ààyè o. ìyá mi èmi mọ̀ kọ́ mo sọ. tó o bá gbẹ́nu rẹ sọ̀hún èwo làbọ̀rọ̀ máa tójú bọ yàrá ń yàrá kiri túlétúlé tọwọ́ bòkú lójú. ìyáálé mi ẹ mọ owó ń tí á lẹ́lẹ́yọ́rọ́ jìnnà ká tó fàbọ̀ bá díẹ̀ ìwọ ó rí rẹ nulẹ̀. gbà mí o ẹ gbà mí. bàkútẹ́ ni o bàkútẹ́ ni o bàkútẹ́ ni o gbà mí gbà mí gbà mí bàkútẹ́ ni bàkútẹ́ ni. bàkútẹ́ ah, àti bẹ́ẹ̀. pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ mọ mú mọ́ra ni nígbà tá ìṣèmọ̀ jèsín àbí. ríro mi nì ẹ mà kàn ń wò bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó ṣàkàlà àmọ̀gbò tó fi dẹ́kun ẹ̀rín rín bó bá ṣe gúnugún yóò wo nkùnkùn mórí ẹ̀yìn ni ọ̀rọ̀ òtàkùté la pé hmm. ó lágbára jù bẹ́ẹ̀ lọ ọmọ wo ló wà ń létà lè rán ní ewé ọ̀nà gbígbẹ. ló wà ń bẹ́ẹ̀ náà máa bọ̀. ẹ kú tọ́jú o. ìtọ́jú ni wo wá lọ abà kẹta lábà àwọn láṣùpọ̀ ó rí ewé ọdán kan tí wọ́n gé bẹ̀ tó ti gbẹ báyìí kó bá ń kó díẹ̀ wà ń bẹ̀ síra síra síra. mo dé tán. ọ̀ya má dàda ni ọ̀ṣọ́ wòrùn. mo gbọ́ ẹ dákun mò ń bọ̀ nà. òde òde ọlọ́ọ̀bì kankan ah, ọmọ ni ọmọ ni ló pọ̀ láàfá ọláàfá kú tán ọmọ ẹ̀ ń kọ́lé kiri ikú ọmọ ni bàbá yín kú lọ yìí o wàhálà bíi ń pé òun ló ń jà yìí o wo rẹ̀ mí lẹ́kún rọra ṣe o nítorí tó bá délẹ̀ ń sìn tèmi ló máa dà ó sì mọ̀ pé ẹ ẹ̀ pọ̀ lọ́wọ́ mi o mo fi ọlọ́run bẹ dákun ó ṣàánú mi ṣó ti yẹ nítorí àgùntàn tó bá dá fánù ẹ̀jẹ̀ ló yẹ kó fi kó o. Ah, ó máa wá sí mi báyìí o. kí ni sọ ẹ́ ń bẹ̀ ẹ́ ìwọ ohun tí ẹ kí ni sọ ẹ́ ń bẹ̀. wo wá gbọ́ mi kó yá máa kọjá lọ sílé àwọn àlàkẹ́ báyìí kó dúró síbẹ̀ bó bá dìrọ̀lẹ́ kó wá ṣẹ̀ṣẹ̀ máa darí bọ̀ nílé ọgbọ́n mi ẹlẹ́dàá ìyá mi kò ní jẹ́ rọ́rùn o ó yá afárá ó yá ó yá ó yá ọ̀dọ̀ àwọn àlà eh, ọ̀dọ̀ àwọn àlàkẹ́ ni o máa lọ báyìí o. Ah, lọ́hùn o kí ni mo ṣe é hmm, nípò. ẹ̀gbọ́n mi. ò mi ò ṣàkíyèsí ni bí eré bí ìnàjú igi mú ẹlẹ́dẹ̀ mọ̀ ń wọgbà igi mú ẹlẹ́dẹ̀ mọ̀ ń wọgbà lọ ò rí pẹ́sẹ̀ yìí ò fẹ́ gbọ́tọ̀jú mọ́. Ah, ẹ̀gbọ́n mi eh. èmi náà ò dúró ọkàn jẹ́ pé bínú ìbá ìtàn aláṣọ ẹ̀jẹ̀ òní tán lè kan náà ni ṣùgbọ́n ìkan tó dá ní lójú ni wípé adìẹ ìtẹ̀sẹ̀ kú nígbà tí ìbá ti ṣàránsí. Ah, eléyìí ti ń jàránsí eléyìí ti jàránsí. padà ẹ̀gbọ́n mi má wí ah, bẹ́ẹ̀ mọ́. Eh, mo wù mí ràn. àní ẹ má wí bẹ́ẹ̀ mọ́. Ah, ó dẹ̀yìn òṣùgbọ́ ká tó gbọ́ ká tó gbọ́ kú ẹ dán. ẹ eh. gbé eh, babaláwo mi ti ń wí ni. ológun ọdún lónìí àlàábàgbèrè àwọn jà agbèrè àwọn apá òṣòòká gbìrì ahun agbìrì ahun ọgbọ̀n ọdún lónìí àlàábà gbìrì ahun jà agbìrì ahun apá àjẹ́ òká gbìrì ahun agbìrì ahun ẹ̀yìn ti dá gbìrì ahun ti yín apá ọ̀tá ò ní ká yín. ẹ ń bù mí wìnì wìnì wìnì wìnì wìnì. àwọn egbòogi tá a fi sí i ní ń jà ń bẹ̀ ń. àwọn egbòogi ni. tọ́. yọ̀sán. ọ̀dà ooo. bó o bá ṣe tán egbògi àtẹwé kò gbé bá mi lé. Ah, ah. ṣé ọ̀rẹ́ o ah, jóná fún sọ ṣé o gbàgbé pé wà àtẹ̀gbọ́n rẹ lẹ́jọ́ wá sóko ni kì í mọ̀ ṣe wà táwọn àbúrò rẹ rárá. kí ni mò ń ṣe ọ̀rẹ́ mi lẹ́kùn ẹ kí ni mò ń ṣe ọ̀nà ẹ sì gbójú ọjọ́ kan. lémi. ẹ tó lóò mọ ipò tí mo wà ń lé ni òun jẹ́ ń sọ nǹkan kan fún ọ mo fẹ́ kọ́ ọ mọ̀ wípé ipò tẹ́ ẹ bá lè tó bá bá yín alákàsí oníkẹ́ tòmí sí o. èdè ah, ah, tí ń di ọ. Eh, arínfílẹ̀ tóun tẹ̀gbin àdàpọ̀ owó tóun ti yà ìwọ ojú mi èmi ò ọ ní màá ra ẹni fojú di ni. akínwùmí sọlá bó o bá ṣe tán kó bá mi lé. Ah, ṣé ìṣe pé ìwọ ọmọkùnrin ìsálárò ó ti ya wèrè wèrè yìí ọmọ ti ń lọ ó dáná bó o bá lẹ́nu bàbá rẹ lò ó padà wá gbé e. kóòtù ẹ ara wọn balẹ̀ díẹ̀. Ah, ẹnlẹ́ bàbá ẹ kú ìtọ́jú wa o. ìtọ́jú ni ẹyin àwọn tá a ránṣẹ́ dà. àwọn náà là ń retí yìí. ta lẹ rán lọ́nu wọn. ẹyin Fúnṣọ́ àti Rẹ̀mí lẹ́kùn ni. egbògi ta rán ẹ dà. Rẹ̀mí lẹ́kùn gbé e bọ̀ èyí ah, ṣèwọ́ tí wò ó lè gbé e ẹ wo òun náà fẹ́ dé ẹ̀yin tèmi yá ju tiẹ̀ lọ ni. ọ̀dà kò burú bí wọ́n bá dé ẹ pé èmi nù lé. ẹ sùn díẹ̀ ẹ ǹlẹ́ ẹ̀gbọ́n mi. dẹ́kọ̀ ẹ́. kíní ti ń kọ ọkàn rẹ lẹ́yìn. Ah, rárá o ó ṣe wà kó o sì lójú yín ọmọ ọwọ́ ò ní kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ tójú ẹsẹ̀ kú ipò tí ó dọ̀la. ẹyin tí wọ́n ní wọ́n ń gbé bọ́dà. ìbẹ̀ ah, ń bi tí Fúnṣọ́ gbé sí. kí ló dé tó o gbé. kò tọ́ sẹ́mi àbí ẹni abáṣàbàlábà ni bàbá ẹ gbà mí sọ̀rọ̀ àgbà ni tí ń bẹ́ ńlẹ̀ yìí a ní apàṣẹ́pọ̀ ká jiyàn ẹ̀gẹ́ lábà ìwọ tún dá sáà àgbà sọ̀rọ̀ àgbà rèé. Ah, ọ̀rọ̀ àgbà ni kí ni ṣe tóun náà ń ṣọpá àbí nítorí pé ó jọkùnrin ó sì rí gàndàn mú ìyẹn ló ń tàn jẹ a ò pin tán fún ni pé ọ̀rọ̀ àgbà tó wà láàárín àwọn méjèèjì kì í ṣe ọdún méjì àbí ọdún mẹ́ta ni. ifá ọ̀la la dá fún yín gbọ́dọ̀ la yóò kọ̀ la ẹnu ẹnu lẹsẹ̀ fi pàkúrò ojú ọ̀nà bó bá dọ̀la yóò tún kọ̀ la ni bó dọ̀la yóò tún kọ̀ la. ọ̀dà ẹ wò mò ń bọ̀ ìyáálé mi ọ̀rọ̀ fọ́bi fọ́ràn lẹ́ ń sọ jáde lẹ́nu kì í sì ṣerú àsìkò tó yẹ kẹ́ mọ́ sọrú ọ̀rọ̀ ni. èmi mò ń sọ̀rọ̀ fọ́bi fọ́ràn. bẹ́ẹ̀ ni mọ̀nà. mò ń sọ̀rọ̀ fọ́bi fọ́ràn. ṣé wọ́n ti gbé kínní ọ̀hún dé. ah wọn ì gbé dé o. kí ló dé. kèsì ètí ògbénú àwọn méjèèjì. kò ń ṣe ọ wá sí ha kòwé èké kòwé ọ̀hún ọ̀ha ẹyẹ kọ ẹyẹ òkèrè ṣẹ̀ṣẹ̀ dájúdájú iná ti dilẹ̀ lẹ́yìn asunṣu jẹ àrò ti dilẹ̀ lẹ́yìn amọ̀kòkò ẹ̀gbọ́n mi ò bá ń rò báyìí àkùkọ kọ lẹ́yìn ọmọkùnrin alákàá alaka. òwe èyí ò màmá ha òwe kan kéé. sì débẹ̀ kó fi gbogbo ẹ̀ jẹ. àdàgbàmọ́ gbọ́n tí tọ́lé ọ̀sán ni òun ló láwọn àbúrò wò bóun gún lùbọ́n lóun náà bá pátì. ẹ ráyè mi lóde. èwo nù wọn. ẹ ẹ ẹ èmi ìwọ gangan ló gbọ́n. dúró mọ́ ṣé mo jẹ́rọ àwọn ọmọ ẹni àbíbò. ẹ rẹ̀mílẹ́kún. ṣe gbọ́. ayé gẹ̀ẹ́nu ẹ̀ láyé lórí ìdúró mi ìbàjẹ́ ìmọ̀ ń pọ̀ o. ẹ ẹ ẹ wo ẹ wo bàbá ọkọ mi ẹ jẹ́ kó bú òpònú yìí òpònú dìdìrì ayérada yìí. èmi. bẹ́ẹ̀ ni. ṣàgbọ́ yóò òpònú ìlú òpònú irú ìró ń borùn ṣàgbọ́ ṣàgbọ́ sí ọ̀rọ̀ lẹ́nu. èmi yóò bá wí. bẹ́ẹ̀ ni. èmi òpònú. òpònú ni ọ́. níyà dẹ. bẹ́ẹ̀. mo gbé bàbá sáré yóò rẹ̀ nínú ilé ọkọ̀ pọ́nlọ́rọ̀ nínú ilé ọkọ̀ pọ́nlọ́rọ̀. ìwọ gẹ́gẹ́ bí àgbàánu ilé wọn kí ló rò pé ń díjà wọn lẹ̀ gan. à kò yé mi bàbá bí mo bá pò yé mi rọ mo pa torí bí iṣu ọ̀dájà wọn lẹ̀ èlùbọ́ ó dìjà bí wọ́n bá wá fẹ́ sínsín kù wọ́n fọ́ ra mú bó ṣe gi ìdáná lásán wọn jà sí. bẹ́ẹ̀ ni. <laughs> ọ̀dà orin tí ò ṣòro dání kì í ṣòro gbé bẹ́ẹ̀ yẹn bá gbọ́ngbọ́n kúkú lẹ́rùn àwa náà ó sì gbọ́ngbọ́n sínsín padò dépò ọ̀rọ̀ náà dọ̀wọ́ ẹ̀ lọ pín ogún ọkọ wọn fún wọn. ẹni gbá bá tọ́ sí pín fún ẹni àwo bá tọ́ sí pín fún ẹ pín kòkò oyò ẹ pín gba aró ẹ pín gbàkọ ẹ pín gbálẹ̀ ẹ pín léèyàn lọ ká tún máa wo ohun tí wọ́n máa fàjà wọn. ọgbọ bí. bàbá ẹ ṣeun ọba yìí ọba àrùn òní jẹ lásìkò àṣà. ẹ ṣé o bàbá ẹ ṣé ọjọ́ yín ó dalẹ́ o. ẹ ṣé bàbá bàbá ọkọ o ṣojú hmm. ṣeun bàbá. wọ́n ní bá a dógún ọdún ogún ọdún á pé béèyàn dọ́gbọ̀n oṣù yóò kò kódà béèyàn dọ́gọ́rùn-ún ọdún bẹ́lẹ́mi ò bá tètè gbà bó pẹ́ bóyá yọ ọkọ̀ lani òní lọ́jọ́ pé mo mọ̀ pé gbogbo alamọ̀dí pàtàkì tá a fi péjọ sí i a fẹ́ pín ogún ẹ̀gbọ́n mi aláka bó tiẹ̀ jẹ́ pé kò wù mí ká píngún ọ̀hún ní kánjú nkánjú torí kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá padìẹ òkú bó pẹ́ bóyá òun náà lọ́ọ́ bá ládìẹ òkú ní sunkún òkú. àkàsọ̀ lórí sunkún ara wọn. takasọ̀ lórí sunkún ara wọn kọ́lọ́run ṣàjẹ́kọ́ dúró jìnnà síra wọn ni. àmín àmín àṣẹ gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé dàlú ń ṣèlú báyìí láàṣẹ ńlé ẹni èèwọ̀ bòmíì ni ètò òpin ogún nídìílé tiwa orí òjòrí láàfin pé ìbí òkúkú jù bí bá a ṣe bẹ̀rù bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà la bọ́ ọmọ ọba ẹ̀yìn dépò bàbá ibu àti bo lolóògbé ní dúkìá sí ká lè mọ̀ bá ṣe pín. ẹ ṣeun ẹ ní fọjọ́ ọlọ́jọ́ lọ. àmín àmín. ẹ̀gbọ́n mi ní oko ọsàn ó sì lóko kòkó tó tó bíi igba mẹ́wàá mẹ́wàá. ẹ wo ẹ wo ẹ wo gbàwèrè mi ò gbàwèrè ẹnu ẹni la fi ń kọ mi ò jẹ ṣe rí ogún ọkọ wa tá à ń sọ yìí ẹ lè pín ní orí òjòrí ah. ìdígi. Oh lẹ máa fi pín ẹ má wulẹ̀ làágùn jìnnà. kí ló tún dé. kò sí nǹkan kan nǹkan kò sí ẹ wò ọmọ ni mo bí èmi sì làgbà èmi yìí ni mo mọ àágùn àti ogun tí èmi àti ọkọ mi ta jàkà tó lè kó gbogbo ogun yìí jọ. ìyá yẹn gbọ̀n ogún àtogún wo lọ ọjà kí wàá tọkọ rèé tó kógún jọ ṣógún ọdún ló fi jù mí lọ́nlé ọkọ ni àbẹ́mi ni mo pọ́ lọ́mọ jẹ. gbogbo ẹnu ẹ sọ̀hún ah, bẹ́ẹ̀mi ò bá tiẹ̀ jọyín lójú ṣé bàbá tó jókòó iná ò tún ní jọyín lójú ni. ẹ jẹ́ ń fún wèrè rẹ̀ lẹ́sìn kó lè mọ̀ pé kì í sóò nìkan ló ń mọ̀rọ̀ sọ. n ti ń pọ̀ jù ń pọ̀ jù. ẹ wo bàbá ẹ filẹ̀ ṣe rí ẹni bá ń dá eléyìí lóhùn orí ẹ̀ ni ò pé ó ti ya wèrè ni nǹkan tèmi kàn mọ̀ ni wípé ogún yìí ẹ lè pin ní orí òjòrí nítorí ẹni tó bá dánwò pẹ́rẹ́ ohun tí ó rà òní ó san ọmọ dìde wọlé ẹni pé ọ̀rọ̀ ìwà ń léke ìjàmbá. òfin kankan tí ó ṣẹlẹ̀ ẹ gbọ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ yanjú ogún fanikẹ́ yanjú rẹ̀ tọ́lá kéré bí owó ọlẹ́ ní àdàgbà bí ọkà sàrà nígbà òdi bí ogún nìsín wọn mara wọn lágbà tó bá sì di ibi iṣẹ́ wọn mọ̀ pọ́ mẹ́kẹ́ kan lọ yẹ kó ṣe ẹ wò ń tẹ́ bá fẹ́ pín fún wa ni ẹ pín fún wa ń tẹ́ bá sì ti wí abẹ́ ti gé. E. bàbá ehun ẹ máa relé. ṣé pé ká tún fọjọ́ sí i. Ah, àní ẹ máa relé náà. àwù. ẹ̀ẹ́dógún ọdún bàbá ṣe pé láṣẹ pin n ò ní gbà mọ́ sọ n bá bá gbà lágbà fún ẹnì kan lè sọ mí gbàgbé mọ́gun nù lé n ò lè fi tèmi sàpélé ó bá ọ̀rọ̀ mọ́ sọ ẹ má bọ̀ ní ọ̀rọ̀ kò sí tó ṣẹlẹ̀ ó wà nígbà. n tójú akẹ́yìn kú máa rí lójú mi rí. bàbá. ìyá jẹranla ẹ àwọn ń pọ̀rọ̀ ìlówè biribiri wọn ti ń la ronú ẹ wò ìyáálé yín ò mọ̀ mọ́rọ̀ yín kékeré. kò sí tí ó ṣe nílùú tó lófin àbí tí ò sófin kò sí nǹkan kan tí ó ṣe agbájẹnu lásán ni. ìyá mi ẹ dùnnú kí ló dé tẹ́ ẹ̀ fi fẹ́ kí wọ́n pín ogún yìí nídìí igi. ògbópònù à ń torí ọ̀jà ajá ọ̀gá níta ní jàlẹ̀ ń kùlé òun bẹ́ẹ̀ lọ mọ̀ pé torí ti ẹni gbogbo wàhálà tí mò ń fa ẹ̀ dúró ná ṣé gbogbo iṣẹ́ tó bá bàbá yín ṣe lójò lẹ́rùn lọ́sàn-án lóru ṣé kí gbogbo ẹ̀ wá wọgbó ni abọ́ mọ̀ pé tán bá fi lè pín ogún yìí nídìí igi kò lè pé àwa wọn ti sọ àdàjẹ mógún nù èèwọ̀ tí ẹ ní wọn ò gbọ́dọ̀ pín ogún nídìí igi nù ìdílé tíá ntọ́ bá gbà láàfún mm. bẹ́ẹ̀ ni ntọ́ bá gbà láàfún láéláé lóòkọ́ bàbá wa tó fi ṣe ògùn rán bí tí ń ti ṣe jẹ́nu ẹ ti gbọ́ jẹ́nrọ́lá. ó bàbá. ó kó kòkó tó wà ní ìsàlẹ̀ oko lóòkọ́ bàbá wa tó fi ṣe ògùn rán wọ́n ní kémi ìlú sì mí òun ni wọ́n ní kí n pín fún ọ àṣẹ sì ń gùn bẹ́ẹ̀ mo rò pé kò tún kù nǹkan kan mọ́ ẹ wò. ó kó oko ẹ̀gẹ́ o oko ẹ̀gẹ́ o dà ló kọ bàbá wa tó fi ṣe ogun rán tó rán mi wá sínú ìdílé yìí láti máa pín ogún yìí fún yín pẹ̀lú àṣẹ wọn bí oko ẹ̀gẹ́ bá ti tó wú ẹ̀yin àgbààgbà nù ìdílé yìí ẹ pín fún wọn lórí òjòrí kó ní kálukú ó sì fi ṣe tó bá wù. ní ẹ̀yìn ẹ̀gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀dà àbá. ẹ wá gbọ́ o ẹ wá gbọ́ kẹ́ ẹ yín lẹ̀ o bàbá wa tó fi ṣe oògùn rán ni kí n wí fún yín bẹ́nikẹ́ni inú ìdílé ìbátúnlé jẹ́ kí gbágbá ìjà tún rú bàbá wa tó fi ṣe oògùn rán ni ẹ jẹ́ pọ̀mọ̀pọ̀mọ̀ ọ̀yà gbogbo ẹ̀yin baálé baálé kò ní bàjẹ́ lọ́wọ́ yín o. ẹ ṣé o a o ẹ bá kí bàbá wa o ẹ ṣeun o. ẹ mọ́ tó gbọ́n ṣáṣá ibi tí ń pa abèlè tàsí mọ́láàsì ẹranko kékeré ń gbó. dépò wọ́dà. a kú oríire ayé amáyá tí ẹgbẹ́ òkè ẹgbẹ́ pẹ́ ẹgbẹ́ òkè bẹ oko ń já lọ. ọ̀káàbọ̀ ọkùnrin ọkú ewu odò láì farakọ mi ọ̀yá ọkọ rẹ rí ó lówó ọ̀fọ̀kọ́ kọ́fẹ́ murin kí wọ̀fà ọ̀fẹ̀rù kọ́ wọ́n ní lójú wọ̀fà bíi kójú ọ̀rọ̀ kọ́ má dàmọ́ àmọ́ bójú bá rọ̀ títí tá léèfi lẹ́ ibi tó bá wọn olówó wọn ní rán wọn lọ. ọ̀yá iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwò rí ọmọ aláṣẹ là ọmọ orokó kúrà. ọ̀kárì ọ̀kárì. <laughs> tóbi kókó mi pọ́n kókó mi pọ́n kókó mi pọ́n jẹrọla kókó mi pọ́n ó tóbi kókó mi pọ́n kókó mi pọ́n jẹrọla jẹrọla ta ló wà ní oko ẹ gbà wá o. ṣàánú mi o. ẹ ṣàánú mi ẹni rí kú ọmọ ẹni rí dààmú o. Hmm. lálóhun pé. bàbá. fọkàn ara ẹ balẹ̀ nǹkan kan ò ní í sọmọ mo ti wi hun kó kó lára ọ̀tá àlè àbọ̀ ògbóbí ẹ wá wá ta ló kófìrí náà di ọ̀rọ̀ ẹ. ni o ah. àwẹ̀lé ìyálé mi ti ní mo sì ti ri o. àwẹ̀lé kan. àwẹ̀lé kọ́ bàbá àwẹ̀lé kọ́. ẹ ń gbọ́ òsì láwẹ̀lé kọ́ ó lè ṣàjàgbà ọmọ ṣe lójú fìrí ta ni wọ́n kẹ́fín. ẹ ṣeun bàbá bí n pé ni bí n pé ìyàwó ọdẹ wa ń wá lọ́jọ́ tó ti ní jẹ́ ńrọ́lá ló kó báwọn ni wàhálà yìí ti bẹ̀rẹ̀ làjálù ti bẹ̀rẹ̀ kè é pọ́sẹ̀ kan tẹ́gbọ́n mi lu tàkúté ayé bí eré bí àwàdà wọn ládìẹ ètẹ̀sẹ̀ kú ẹlẹ́rú mọ̀ mẹ́rú lọ kọ̀ wá pọ́dún kò pósù títí jẹ́ ìrànlọ́lá náà tún bẹ̀rẹ̀ ó dá ń lójú pé jàyí èé ṣojú lásán. àbí bàbá àwọn obìnrin ìtìjọ ń gbé kèé ṣàná kèé ṣe ni tọrọ wọn wá di náà tẹ̀tù tí èèwà ríra wọn sójúmọ́. lépo <laughs> bàbá ojú kí ni a fi ń wò mí ná n èé máa sọ ọmọ àsìn àròtọ́ bá mà dilẹ̀ ládìẹ yé sí ń ọmọ tútù débẹ̀ abọ́ ọ̀gbọ́n bíi omi wẹ́rẹ́wẹ́rẹ́ deji eji wẹ́rẹ́wẹ́rẹ́ domi eré kéékèèké ìjà wẹ́wẹ́wẹ́ ó sì ṣe odogun ẹ gbúrò mi ẹ gbúrò. bàbá ẹ jẹ́ ni o ẹ ṣàánú mi ẹ jẹ́ ń ni o ọbẹ̀ tí ọ̀pọ̀ ìmọ̀ edepo ẹ lọ́yọ̀ sì tẹ̀lé tẹ̀gbọ́n rẹ̀. àbí ń gbèyàn rẹ lọ́wọ́ rẹ lẹ́sẹ̀ tẹ́ni ò ní rí jẹ́ ayé kí alẹ́gbọ́n rẹ rí hùn. bàbá máa máa èmi ọmọ díyà máa tẹsẹ̀ kú. ó ti kú. mú mú jáde mú jáde. báyìí níwọ̀ sáwá. ẹ wà á ta ẹ dákun ẹ forí jì mí èmi lọmọ ẹ ti tó báyìí. áwù kọ ọmọ ìgò kò bí kò kò kò ró oorun sùn ẹ ń dàrá àwọn pọ̀ kí ló ṣe mí lódì. ṣé o lérò pé o lè sá mọ́ bàbá mi àtọ́ fi ṣe oògùn rán o lè sá mọ́ lọ́wọ́ kò síbi tó jú èò tó. ẹ àwa náà tiẹ̀ ní baálé lágbàlá ẹ mọ́gàjì ń bẹ ládùúgbò lè lẹ́yìn kí sàn kẹ́ ẹ tó máa lọ áwù. oníbaálé yín. a ní baálé baálé ń bẹ lágbàlá. olówó àlẹ́ ń kulè yín olówó àgbàlá gbó òbí tó o bá fẹ́ mọ ohun tó ṣe ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá mi àjàǹkóró dùgbẹ̀ àtòfiṣe ogun rán àtọ́yọ̀rí fikifiki ọ̀ka ojú ọ̀nà tí lẹ́gbùrú kọ́kọ́ dé ní kẹ́ wá gbọ́ ohun tó ṣe wọ́n mi ìwọ ń tiẹ̀ ó ríran bọ̀ ẹ̀ṣọ́ mú ìṣó. ó dàgbà jùlọ. Ah, bàbá gàdì bàbá gàdì. tí ó bá jẹ ńlọ́la. ẹ káàrí ẹ máa fún díẹ̀ díẹ̀ kọ́kàn jẹ níwọ̀nba kó fi rí nílò oògùn ni. bàbá bó ló ti wá ń ranjú yìí. ẹjọ ẹ bá ń bọ wá. ẹgbẹ́ bá wá lè fún lómi ni. fún lómi màná nígbà tí èsì pẹ́pẹ́ yẹ ìwọ lọ́ọ́ bomi fún wọn mò ń bọ̀.

káfà oníṣẹ́ jẹ́. mi ò mọ nǹkan kan pa ẹ́. olóòmọ nǹkan kan pa ẹ́ ó dà wọmi ó sọ̀rọ̀ yí àbó sọ tó ní kọ́nàkọ́nà ti numu ẹ̀gà ìjà ń bọ̀ ìjà ò tí ì dé. Ah, ọ̀rọ̀ ẹnu lásán ni. ọ̀rọ̀ ẹnu lásán ni wòmí ẹnu làṣẹ wa òbí mo mọ̀ pé wọ̀ gan-an ló ṣe gbogbo wa yìí. mi ò mọ kókó ń pa ẹ́. bí n pé bí n pé n ó fún ọ lọ́jọ́ díẹ̀ kó o fi ronú wò sí dáadáa láti lè wàá jẹ́wọ́ wájú bàbá wa pé òótọ́ ló ṣe o ẹ̀rù ló sì ń bà ọ́ torí gbogbo ohun tó sọ pátá làṣẹ ti ń gùn lágbóolé àwọn tó sọ sí kò jù bẹ́ẹ̀ lọ mo fún ọ lọ́jọ́ díẹ̀ ah. kó o fi lò. ẹ dákun ọmọ kókó pa ẹ ṣàánú mi. ṣàánú mi o. ẹ mú mọ jẹ́ ọ̀sán náà. ìyá mi ẹgbẹ̀rún dákun káàbọ̀ ẹ kú ilé ńlá káralé ẹ kú rìn ńlá kẹrù ọ̀nà òkú ewu odò láì farakọmi ó dé odò bí ọyàgbà ọkọ rẹ rèé ẹ iṣẹ́ ìṣẹ́ni tọ́jú owó ìṣẹ́ni bẹ́ẹ̀rẹ̀ bébò ló bá lọ sọ́jà pátá lórí ṣaṣaṣa ẹrú ní ṣiṣẹ́ àṣedòru ìwọ̀fà ní ṣiṣẹ́ àṣewẹ̀yìn. aya ọmọ ṣiṣẹ́ lọ. Ah, Akari. Ẹ̀gbọ́n mi! Mo lọ́dún ìjà. gbà mí ẹ ṣàánú mi èkíní kẹbẹ èkejì kẹbẹ ẹni tó ní gbàlà sátọ gbà mí ẹ mọwọ mi mọ dára. ó tó ó tó níbo ni àwọn méjèèjì wà. ó ń bẹ́ẹ̀ mi tá a dì wọ́n mọ́. bàbá o. Ah! àṣẹ bàbá bàbá mo dé mo tún ti dáràn mí ọ̀rọ̀ mi tún ti wọlé bá mi bàbá ẹ bá wọ̀ mí gbà mí. lọ gbé ìyáálé arábìnrin wa fún mi kí wọ́n sọ ẹni tó bá rí lọ́gbà tó fi wọrú ọwọ́ kó wá ṣàlàyé. ọmọlẹ́jìlá kan ṣoṣo orí mi ò ta mọ́ sẹ́yìn. mo ní o sinmi ẹkún sinmi sinmi sinmi wọ́n wá wá wọ́ọ́dà iná ti jó lórí kókó nù léèyàn bá sì débi ṣoṣo fọ́ ọ̀la. ká mọ̀ sẹ́tí ò dárí jì mí o. ó <laughs> yà gbà á gbà kó mú mi. Ah! àṣẹ báyìí máa láyé rí o. ó ń dálẹ̀ mi. ó mú. bámọ̀ pé ó kun láyé o. sọ́wọ́ òde ṣáájú. ọ̀la ọ̀la ìmọ̀lẹ̀. ọ̀la ìyá jẹ sí lọ́ba. alẹ́ nínú. ọmọ ọ̀daràn ọmọ ọmọ kò fẹ́ mi o. ò sì sùn lọ́rùn ó sùn ó sùn. ìyá mi mọ kì mọ ẹ mọ kì mọ njẹ o tó sì bọ àṣẹ kù ó ń gbádùn lágbára Ọlọ́run. ìsọkún mọ àwọn méjì mẹ́ta ṣoṣo inú ọpọlẹ mẹ́ta méjì ń ṣe èrè sí ni mọ sọkún mọ mo sọ. àdé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. etí rẹ. méjì náà ni. kí ló fi ń gbọ́. ọ̀rọ̀ ni. o fi ń gbọ́ ọ̀rọ̀. bí n pé ìwọ náà mélòó ń tiẹ̀. méjì. kí ló fi ń gbọ́. ọ̀rọ̀ náà ni. ohun tí mo fẹ́ bí n ò fẹ́ kẹ́ ẹ fi tọmọlúàbí dáhùn ẹ̀hún kẹ́ ẹ fi tọmọlúàbí dáhùn ègídí àwẹ̀lé gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n pò ṣe yìí ṣòótọ́ ló ṣe. mi ò mọwọ́ mẹsẹ̀ mi ò ṣe nǹkan kan. o ò ṣe nǹkan kan. bí n pé gbogbo ohun tí wọ́n níwọ̀ náà ṣe ṣóòótọ́ ló ṣe. irọ́ ni kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Hmm. ó yé mi báyìí ó ń rúgbó bọ̀ àgbọn ń sẹ́ òyìn ń sẹ́ ojú olóko rẹ̀ kùlùbùkùlùbù ẹ̀yin méjèèjì ẹ gbádùn èmi ìlú sí mi ẹ gbádùn mi tó.

ó bèbè ìrọ̀lẹ́ o ìwà ni èmi wẹ̀rẹ̀dẹ̀ ìyá mi wà. jẹrọla fẹ́ràn mi kí lẹ́yìn ṣe ń bẹ̀ o. àwọn ṣe é ní àwọn ọmọ ń ṣe fàájì tí a ní ìmọ̀ ni. irú fàájì orí burúkú wo lẹ́ ń ṣeun eh, irú fàájì orí ibú òyìn ọyẹ nìṣó lẹ́jọ́. kí ló ṣe. ọyẹ nìṣó. tẹ́ bá tẹ̀ fẹ́ ṣe fàájì ọyẹ nìṣó lẹ́jọ́. sóòṣè ni. Ah, irú fàájì òyìn ó yẹ nsọlẹ ẹ jìyà o ẹ nsọlẹ ah, kí lẹ ń sè ah, ẹ gbọ́dọ̀ kẹ́ ẹ nsọlẹ ah, ẹ gbọ́dọ̀ kẹ́ ẹ nsọlẹ ẹ wọ́n jìyà. láre ọ̀káàbọ̀ ọkùnrin ṣé ò rẹra ọ̀yàgbà ọkọ rẹ rèé kí wọn náà bẹ̀rẹ̀ ẹsẹ̀ ọ̀gbọ́ tẹ̀lẹ́sẹ̀ bí ọ̀gbọ́dọ̀ padà ọmọ ọlọ́mọ wọn ń pè bẹ́ẹ̀ òun náà wọ́n ń ránṣẹ́ létò òǹtò abẹ́ àbáṣe ẹ̀dẹ́ mọ́ èwo ló kàn bí òkú yá àdèlé ọbẹ̀ lulò ọ̀gbọ́dọ̀ wojú omi alẹ́ ni tí ń gbẹ́nu òkùnkùn táfa sínú ìmọ̀lẹ̀ ta ló ń táfa sókè yìí dó túlé obìnrin wọn a ṣe dí gangan bí ìrù àkèké. bàbá. ẹ wá wọ wọ wọ wọ wọ. bàbá mi ò mọ kankan pẹ́. lọ parí rẹ mọ. ẹyẹlé ní bá yín tán báyìí o adìẹ fẹ́ kẹsẹ̀ bọ̀ mo sì fún yín lọ́jọ́ méje péré káwọn abarapá wọn padà sáàyè wọn ní pípé bí bẹ́ẹ̀ bá kọ́ ẹ̀yin gan ò ní kíje ní tí mo wí àrò ti rọ̀ mọ́ o kẹlẹ̀bẹ̀ balẹ̀ ọmọ kó nǹkan. Ah! <laughs> àfìgbà tẹnurẹ́ lù mí lẹ́yìn ẹsẹ̀ po àgbèrè pín yé. dákẹ́ kò sáàyè ẹkún wọn ikú ló ẹ wò mí ẹ kó wọn níṣó ní ẹ kó wọn níṣó. I don't mind me. Ọkụ báwo ni òde ìdùnnú ọyàgbà ọkọ rẹ rèé ọdà kò pẹnu tòun ti gbà rẹ ọdẹ pẹ̀lú apó lọ́wọ́ ẹni ọbẹ pa ọmọ à ń tọ débi odò ẹnikẹ́ni tó bá ṣe ń tẹ́nìkan ò ṣe rí ó di dandan kó nítọ̀hún orí ń tẹ́nìkan ò rí rí ṣé ẹ rí ẹ̀yin ọ̀bà yìí jẹ́ méjèèjì ikú tí yóò jẹ́ àríkọ́gbọ́n fáwọn ọ̀bà yìí jẹ́ yòókù ìlú sì mi. bàbá kẹ́mẹ̀ dáadáa wọ́n dóúnjẹ fóríṣà láìpẹ́. ẹ dákun bàbá bàbá bàbá ẹ gbà mí ẹ jọ ẹ dákun ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ gbà mí ẹ gbà mí ẹ ṣàánú mi ọmọ kan náà tí àwẹ̀lé bí fún ẹ̀gbọ́n mi wọ́n ti ń ṣe èrè ó ti ń bugi jẹ ẹ̀gbọ́n mi ò ní wájú kò ní lẹ́yìn ẹ ṣàánú mi ẹ má jẹ́ lé wọ́ọ́dọ̀ fún ẹ ṣàánú. <laughs> ọ̀rọ̀ yìí ti ń di kàtìkàtì báyìí o ẹ̀ṣẹ̀ ìráyè mi lóde ọkà ìjọkà kí lọ́kà wá dénú ọkà sẹ́ran ah, tí ń jọkà lọ́kà ń jẹ́. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ ẹ ah, dákun. ẹ kú àgbà bàbá. Ah. ìlú sì ni. ọkùnrin lè ń ké sí. Ah, ah. báwo ni wọ́n ṣe wá ṣe ìdájọ́ yìí ó tí wọn ò fi ní fẹjọ́ ṣègbè tó lóòótọ́ ò fi ní kú sípò ìkà tí wọn ò fi ní gbẹ̀bí falárẹ̀. bàbá ọ̀rọ̀ tẹ́ ẹ bí mi ó sú èmi pàpà nítorí kíni báwo láti ṣe mọ àkùkọ ẹdìyẹ nínú ẹyin ẹ wò a ti ṣe ti bí ìrìn ẹsẹ̀ mú lò yìí kò yé mi rárá elédùà nìkan ṣu ló lè kọ́ wa mọ̀ ṣe. elédùà náà ni ó kó wa yọ ọdọwọ rẹ ń bàbá mi àlejò ọgẹ ọkọ àtọkẹ méje ohun mi ogun àjàwọ̀ yẹn ló ti mẹ́sàn-án ogun lójúmọ́ ló mú lé egun bàbá mi ọdọwọ rẹ ogun lé ẹ̀sọ́ òsì ogun arọ ní gbókò má sùn ọmọ ẹwà tó bá wọn jẹ́. ó dọwọ́ rẹ àmúlélé àmúlélé ń ti ká àmúlélé ń tójú àmúlélé ń tàwọn o ó ti da láàmú tí jẹlẹ́gbẹ́ ògiri ẹ̀bọ̀rọ̀ ní bá ń jẹun àjà ní fi ń jẹlẹ̀ ní bọ́sà ọ̀run o ọ̀run so òjúlò o ọ̀run wá sojú kẹ̀dẹ̀ gúdú bí omi òkun ẹ má kú ojú àfẹ̀mọ̀jókù ẹnu sàǹsọ̀fọ̀ omi bàkúrọ̀ jẹ́ àgbèrò rẹ̀ oko jẹ́ ọlọ́kàálà ọlọ́sàn jẹta àmọ́bẹ́tì rẹ̀ bá ń já awo òní ń perí awo bá ò bá jẹ́ mi lónìí kó yá adéwúrẹ́ jẹlẹ́jẹlẹ́ o tún dàkùtàn jẹmọ̀ jẹmọ̀ yóò máa jẹlẹ́gbẹ́ ògiri ọmọ máa bẹ́ bọ́ra jẹun alákàá bẹ́tì rẹ̀ bá ń já awo òní ń perí awo ẹ̀mẹ́ta là ń bọ̀ retí bá a pò fún ní dáhùn rẹ̀ aláka o aláka gbéra gbéra gbéra gbéra ńlẹ̀ dìde dìde dìde là á sọnù dìde dìde là á sọkè dìde dìde là ń lùlù ògidì bóyá gbéra ńlẹ̀ dìde aláka o. aláka o aláka o aláka o wo kókó ogi ò bẹ̀rù òjò ojoogo ò gbọ́dọ̀ bẹ̀rù ẹni ijó pa mo ń pa á láṣẹ fún ọ báyìí àwọn kan ń pè ọ́ ọ sì gbọ́dọ̀ dá wọn lóhùn mo wá wí fún ọ báyìí pé kílẹ̀kùn ọ̀run ó tì mọ́ kílẹ̀kùn ọ̀run ó tì mọ́ ọ gbọ́dọ̀ jẹ́ wọn nítorí àbómú àbàkán ohun abánikábòmù ńlàbó máa mú eléyìí tá a bá ní ká bà kàn ńlàbà ọkọ ẹyin jókòó jẹ lóní oró jẹ ọ gbọ́dọ̀ dùn aláwọn fọhùn báyìí ti pẹ́pẹ́yẹ àjà tí ò bá lọ́mọ nú kì í fọhùn jókòó jẹ́ lóní oró jẹ́ rákúrákú kó kì í sàn kọ́ kọjá àná bọ́kùbákùbá yìí ṣe ní fọwọ́ rọgì ìgbàgbé adarí kékeré kọ́ máa ṣòro ní bàbá ẹ̀ eléyìí tí mo rí fọwọ́ yìí kó ṣe apádà ni kó dá ọ padà padà èmi mọ sọ bẹ́ẹ̀ èmi láì ló mọ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò rí. ẹ̀gbọ́n mi o. alákà o. ẹ̀gbọ́n mi o. alákà o kú lódò ọmọ àtòkú já wọn máa ta àyè sọ̀rọ̀ ó kú lọ́yọ̀ ọ̀lẹ́jọ́ nú ó kú dá pọn ó dọ̀ràn sí baálẹ̀ lọ́rùn ẹ̀yin lọ́mọ arúkú ọmọ arúkú ọmọ arúkúrúkú ọmọ òkúta agbẹ́dọ́jà tí ó tà tá a dáṣọ fún là ń pè gbowó awó kiri ẹ̀yin lọ́mọ abúlẹ̀ mẹ́fà kojúmọ́ tó mọ́ ọmọ oníkú awúrúju alákà o gbéra ńlẹ̀ òdìdè ọjọ́ ń lọ alákà o. dẹ́pọ̀ bàbá ìlú sì mi. bàbá láì ẹ tètè dé mí ẹ tètè mí kí n ti rún ọ̀tán lẹ̀. nígbà wo lẹ wà á ní fi gbogbo ohun tí mò ń ṣe ìṣú mi báyìí ah, ẹ mọ̀ kọ́kọ́ tèmi náà balẹ̀ aṣápẹ́ fún wèròjó òun wèrè ẹgbẹ́ kan náà jọ ni wọ́n. òwúrọ̀ àtidá ọlọ́mọ sọ̀rọ̀ mi wèrè ọlọ́mọ tó tún kàn báyọ̀ náà. ayé ní kọ́kọ́ òní bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù ẹ wá tú mí lẹ́mu rẹ. aṣáfẹ́ fún mi. àbá yìí fi bí ọgbọ́n ọgbọ́n máa fi ọgbọ́n nọ̀sẹ̀ ó nọ̀sẹ̀ díẹ̀. èyí jẹ́ ọlẹ́ ọkùnrin ó fèlè nìkan gbábà tiwa lọ sábà yẹn. ojú oje ẹdùrú ẹdùrú ọlọ́run mọ̀kẹ́ lára yín ipa lálọ́ ní gbogbo kòkó tó pọ̀ lọ sálálúra yìí. ara àgbàdo àbáwá nù ilá sì yàtọ̀ sí làlà sórí gbogbo kòkó tó ń wò yìí ẹ̀gbọ́n bàbá mi lónìí ara tó bá wùn mo sì lè fi dá. sọpọlọ. bẹ́ẹ̀ ni o. ọ̀dọ́kọ̀ ah, ọkọ mi hmm, hmm. ó sì tó. Ah, ah, má jẹ́ dàgbà awúrúkú mọ̀ ń dàgbà awúrúkú mọ̀ ń dàgbà. dàndàrùkú mọ̀ dánù wọn rìn wọn ọdí fáfún ọba ó bá wọn pàdé méjì o hmm. mo ní olúwa ní ìfìṣe hmm, ó bá wọn pàdé méjì. ó gba pàdé méjì nù kòkó yìí. bá wọn pàdé méjì yòówó ni yóò pàdé méjì nù tẹ̀tẹ̀ yìí inú hmm. kíni kíni. ẹ o sì fẹ́ gbà. kíni ọ̀pàdé méjì kò mí oje. ọ̀káàbọ̀ ọ̀kùnrin ọkụ ẹni eni ní tọ́ ọmọ gẹ́ẹ́ bí ọkọ ọdẹ. ǹjẹ́ tọ́nà ọ̀pá ya kú lọ́jọ́ gbọ́dọ̀ fún. láìlú ọ̀gbọ́dọ̀ fún. ṣé bí tó bá tọ́ rẹ̀ yóò tọ́ mi làdéhùn wa. ibo tí mo bá ìfọmọ rẹ̀ bọ̀ rẹ̀ ọmọ rẹ̀ lè yí. ìwọ ọmọ pé náà ni iná ọmọ ẹni yóò dáhùn àdúgbò tó ọbọ yóò jó pẹrẹpẹrẹ. ambition bá wá ń tó ń ọpọpọ parada bákùkọ bá gbọn yẹpìtì iye rẹ aṣọ parada ọya ilé àtìrá ilé ah! ah! lẹ́pọ̀. ewúrẹ́ ọ̀gẹ̀dẹ̀ rí ọ̀sán rí kòkó rè àti ìwúrẹ́ bọ́ lọ́hùn kọ́tù ní jọba ń gbádùn làbá. dáhùn káà tó kọjá ló káà tó kọjá lọ. sí ọ̀rẹ́ o. sí ọ̀rẹ́ o. sọ̀rọ̀ yọnu. sọ̀rọ̀ yọnu. àbí nǹkan bẹ́ẹ̀ lára ẹni. a mọ̀ pé. a mọ̀ pé. káì mo dáhùn. kí ni ìyíwọ́ po. kí ni ìyíwọ́ po. Ah! Ah! èdìrí ẹ máa ń wòran. èdìrí ẹ máa ń wòran. yà lọ. ọwọ́ akọ́rọ́rọ́ mi rù báyìí láìlo láìlo èmi ọba ti jà wá. ọba kíni ṣe kíni ọwá ni ọwá ni ọwá ni òdìbò ní jálẹ̀ àgbọn àgbọn sì tọ́ ìwọ ti kọ́ lóru gbọ́ mọ̀ pé mi láìlo ni èmi láìlo èmi awíkóṣe náà fẹ́ kò jà tẹnu gbọ́dọ̀ èmi aríkíní burúkú jogún ajagbadalúra. Ah! láyé ló ń ṣe ọ̀ ń bọ̀ sùn ọba àbọ̀sọ̀kan náà ń burúkú ń bá ọ lọ wọ́n ọ rí pẹlẹmbẹ ìyàlẹ́ ni. láyé lo iṣẹ́ mi è jẹ́ wọn fi mi palẹ̀ iṣẹ́ ìtọ̀ yìí jẹ́ wọn fi tọ̀ wẹ́sẹ̀ iṣẹ́ mi è jẹ́ wọn nà mí lóde yọ̀ọ̀dá mi ah, kébì ọmọ. ọ̀padà wá ní àfihàn inú o wọ́n pè ọ́ wẹ̀rẹ̀ lọ́gìjọ àṣekára kákò àṣekára bẹ́jẹ̀ bí ìtú ẹ̀rú ọlọ́mọ àfìjà para gbogbo yín pátápátá ká ẹ máa bá dépò jà kọ́mi ara rẹ kọ́ máa bẹ́jẹ̀ jà kẹ́jà ara rẹ kọ́ máa bọ́ ọjà ẹbí jọ rẹ̀ dé. padà adékoṣó adékoṣó arìnkoṣó arìnkoṣó orin kirikiri bó sópa àlà ó ní fáfọ Ọ̀rúnmìlà ńjọ́ tí wọ́n lọ kó sábà jẹ́ wọ́n lọ́rùnmìlà wọ́n lájẹ́ ọ̀pá wọ́n lájẹ́ èlé pa òun torí pé kíni òun ti kiri òun ti koṣó òun ti bó sópa àlà àjẹ́ èyí jàgbín èèwọ̀ ọpọlù rẹ dà ọgbọ́n ajá ń jí ajá àbọ̀jú àgùntàn kọjá lòun ọ̀hún wẹsẹ̀ ẹ̀sìn ló jí ẹ̀sìn fi dànù ẹ̀sìn ìrùnrín ọ̀gọ̀gọ̀rùmọ̀ àwọn òde ẹ̀ṣà ìdí àwòdì òwòsà ńlá bá wò lókè kátó mọ̀rọ̀ agogo dẹni sọ alágbẹ̀dẹ tó bá jí tí ò bá wòdì àwòdì òwòsà lókè tó bá gbogbo ọdún láyé wọn ní mọ̀rọ̀ agogo dẹni sọ ọ̀run mi là ń lọ sájò ó bá wọ́n sọ ọmọ ẹ̀ délé ẹranko burúkú dé ẹranko burúkú rèé ẹ̀wọ̀n kọ́ mú ẹ̀wọ̀n kọ́ dé kó máa wólulẹ̀ kó máa wọlẹ̀ ah ifá tẹ ẹran mi ọ̀nà tó ṣáyé lẹ́ẹ̀lẹ́mù ń tọ̀ mọ́tò ọ̀nà títí mo dé lu òrò kíṣo ìyá níbi mọ̀ ń lọ wọ́n ní padà bàbá níbi mọ̀ ń lọ wọ́n ní padà wọ́n ní wọ́n mú ni mo ní kí ni wọ́n fi mú ni oṣó ní mú ni ni àjẹ́ ní mú ni ni ewúrẹ́ bá sunkún àánú wọlé èèyàn àṣíjú àánú wò báàgù tó sunkún àánú wọlé àṣíjú àánú wò bájá bá yan ó níwájú ẹni èèyàn àṣíjú àánú wò mí. níwọ̀ nípò èmi lọ́ọ́ kù gbìn èyí ló sì kú yakata báyìí dà gbọ̀ngàn ojú ọbẹ̀ alágbẹ̀dẹ alòsè márùn-ún wọ́n ní kí bàbá má torí orí lórí orí wọ́n ní kí bàbá má torí òṣè lórí òṣè wọ́n ní kí bàbá má tọ̀tù wọ̀rọ̀kọ̀ kọ́mọ yóò sálẹ̀ di ọ̀run ó torí orí lórí orí torí orí lórí ó sì borí orí lọ wọ́n torí òsì lórí òsè ó sì borí òsì lọ wọ́n ní kọ́ túbú lulẹ̀ kọ́ ọ sì kú fúnra rẹ̀ túbú lulẹ̀ fúnra rẹ̀ kọ́ ọ sì kú. awurukú mọ̀ ń dàgbà awuruku mọ̀ dàgbà dandaruku mọ̀ dánù wọ́nrán mi wọ́nrán lórí fáfún bàbá rẹ̀ kà tó lọ́ọ̀ náà yà kú ìdìbò mẹ́kùn nítorí àpòpò orí ẹran ikú gbá ikú hàn bíi gàtẹ́ ó mú ọ̀ka ó fi ṣe ó mú ó fi ṣe mo parada mo kú mọ́. Ah! èèwọ̀ èèwọ̀ bágbẹ̀ bá roko ọkọ́ ní ṣáájú làgbẹ̀ tẹ̀lé gẹ̀rẹ̀rẹ̀ làgbẹ̀ wọ́ ẹ̀ lẹ́yìn gẹ̀rẹ̀rẹ̀ ó yára láì máa wọ́ tẹ̀lé mi gẹ̀rẹ̀rẹ̀ làgbẹ̀ wọ́ ẹ̀ lẹ́yìn gẹ̀rẹ̀rẹ̀. jáde síta ọ gbọ́dọ̀ lọ láì kó o lè lọ. ìmọ̀ tú jọ ìmọ̀ ẹni ni èyí dalẹ̀ ìmọ̀ tẹ́kùrọ̀ di ọ̀lọ́ ni otu tu èmi rẹ̀ jọ gbìmọ̀ pọ̀ àjọ dépò. jẹran jẹran rẹ ti jẹran alákọ. Ah! dépò dépò dépò. Ah! àyà ah! dépò dépò dalẹ̀ rẹ o ọ̀dà apẹ́sọ̀ máa bí ra ń apẹ́sọ̀ máa bí ra ń apẹ́sọ̀ máa bí ra ń èkìtì mo gbé ìrẹ́lẹ́ èkìtì mo gbé ìrẹ́lẹ́ àparò òmọ̀wẹ̀ ó ń gbójú ọlọ́run kẹ̀rìrì kẹ̀rìrì kẹ̀rìrì ọ̀run mi là ń ṣẹlẹ̀ láyé wọ́n ní tí babaláàdé ọ̀run apọ́sọ̀ mi lè máa sá

lẹ́kọ̀ọ́ kan tàgbé. ẹlẹ́dàá mi mo dúpẹ́ o <laughs> kí a ló dé kò sí nǹkan kan ah, kò sí nǹkan kan ẹgbẹ́ mi ah, ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. ẹ̀mí ẹ̀fẹ́ ọlọ́run ah, ọpẹ́ mo mọ̀ dúpẹ́ o mo mọ̀ dúpẹ́ o. ilé dẹ́ èdè mi ló kù. ẹlẹ́dàá orí mi mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ o <laughs> mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ o ẹlẹ́dàá mi mo mọ̀ dúpẹ́ bóyá ẹ dìde gbogbo yẹn ṣe ẹ rí mi àbí ibẹ̀ la wà yìí mo mọ̀ dúpẹ́ o fẹ́ràn mi káàkiri ọlá ẹgbà ṣé kò sí nǹkan kan mọ́ bàbá kí ló tún dé bàbá kí ló dé bàbá kí ló ẹ kọ́ ọ́ kí ló ṣẹlẹ̀ bàbá ẹdú ẹdú ẹdú ẹ ti bí wọn lè ṣe àwọn ọmọ yìí ti gbádùn ọmọ ti yá káwọn ọmọ yìí ti yá bàbá. àforíjì èmi ni mo kí ni èmi ni ẹ̀gbọ́n mi ló mú mi bínú. ẹ ẹ gbà mí o ẹ dákun ẹ gbà mí ah. olórí ikú ló pa mí o ẹ ah, dákun ẹ gbà mí eh? olórí ikú. Ah, kí ló dé? Èmi ẹ̀ dàrú ni. Yóò mọ ọba sọ̀rọ̀, yóò mọ ṣe bí alára. Nígbà tí nǹkan ò ṣe ọ́. Ṣé o sí? Kí ló dé? Ah. Kúnbi kúnbi alákúnbi kúnbi dẹkùnbi kúnbi kúnbi. kí la fi lù ẹ̀gbọ́n mi ọmọ yìí ò mí mọ́ ẹ̀gbọ́n mi kí la fi lù. mo fi kankan lù ó ọjọ́ orí rẹ̀ tó mo fi kankan lù ó ọlọ́run bá mo fi kankan lù ó. nínú méjì ẹ̀gbọ́n mi méjì péré mo fi kankan lù wọ́n ń jà ní mo bá. kúnbi ah, bàbá mi kúnbi ǹdẹ̀ ǹdẹ̀ dákun mọ́bẹ̀ mọ́bẹ̀ dúpẹ́. nígbà tó di pé ẹ̀gbọ́n mi pàkan náà ọmọ mi tó kù kan èmi ò sì níyàwó nílé látọjọ́ tó pẹ́ ká pé wọn ó bí mi ṣùgbọ́n nígbà tí ẹ̀gbọ́n mi kú tán làwọn ọmọ ẹ̀ bá ń jà sógún ẹ̀ ah, èyí lọ́wọ́ bà mí nú jẹ́ mo wá wò pé bẹ́ẹ̀mi náà bá kú tán ta ni ó jà sógún mi kò sí ìdí nìyí o bàbá ẹ̀ ṣàánú mi o. tí àwọn sì rò pé ó kù ẹni ẹ bá tiẹ̀ kú tí ẹ rókù rẹ̀ ó kú oríire ìwọ ò mọ bí ó parí tiẹ̀ sí ayé mọ̀ ní kọ̀rọ̀ o ìwọ dépò. dídé kun bàbá. àṣẹwọ lọ ń ta fàókè lòun yí dó borí òun hùwà kàtà ọwà àtẹsẹ̀ mọ́rin àlẹ́ o ọwà nú òkùnkùn wa ń tafà sínú ìmọ́lẹ̀ ayé o dúpẹ́ lọ́wọ́ bàbá mi ẹ̀yin tẹ́ ẹ fọgbọ́n sọgbọ́n tẹ́ ẹ fi mọ̀ sí mi tẹ́ ẹ mòye ní òye tẹ́ ẹ tún tànú ẹ̀ fún mi. bí bẹ́ẹ̀ bá kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí òṣèlú ní bá máa kú dànù orí yéye ní mògún òun tí ọ̀sẹ̀ lọ́pọ̀ ń bẹ̀. ẹ dẹ́kun bàbá. o tún sọ̀rọ̀ o tún sọ̀rọ̀ a ah, ilẹ̀ ń gbọ́ ilẹ̀ ń gbọ́. asúdẹ ló bílẹ̀ ilẹ̀ ló bá tẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bọ́ gàgà ọ̀gàgà ló bó nítàbó nítàbó ló bọ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ mojú lóhùn ikú ogun ní pa kíkanjú ikú odò apòwò ikú aláre ní pọ̀kí ikú ìwà náà ní ọ̀pá ọ. ìlú sì mí bàbá ẹ aṣọ òsì ẹ wọ lọ́rùn hmm. ẹ láàrin ìjà kí wọ́n sọ lókùúta pa. àṣẹ́gun. ẹ̀rù bẹ́ẹ̀ ká máa ṣe òun ẹ̀yìn.